وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا وقفكم ولا وبا ولا وبا تي أدوكم وناني ọba tí ó ṣe ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wá tó ṣe wípé ní ọdún tó lọ tẹ̀sílù tí a ṣe mẹ́kùn rọ̀mùdọ́nù eléyìí tó lọ à ń bẹ ọlọ́run ọba ń jọ náà wípé èrè ọlọ́run o dákun kàwá sínú ẹni tí rọ̀mùdọ́nù mi ti tún bọ̀ tó bá o eléyìí náà jẹ́ kan nínú àdúrà wa eléyìí tọ́lọ́ ń gbà tó sì dùn wá tẹ́tà bá wà bẹ̀ lọ́hùn tó ṣàdúrà ṣàdúrà ẹ̀ gbà kò sí kankan tí ọmọ àrètí lọ́dọ̀ ọlọ́run ní kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lọ nínú tẹ́yẹ̀ máa wá bí dúpẹ́ òun náà ní gbólóhùn alhamdulillah torí ìdí eléyìí ẹ jẹ́ gbogbo alóòdúpẹ́ yẹn pé alhamdulillah àkúnì ah, kankan tó dájú wípé òun làwa máa ṣe ju àwọn tó ti jáde láyé lọ kéésì ìrún wa la mọ̀ kí tó àwọn tó ti jáde láyé láàrin rọ̀mọ̀dọ́nà tó lọ tó fi dàkókò táwa yìí kéésì ẹ̀sìn kan la mọ̀ sìn kéésì dáadáa kan la mọ̀ ṣe táwa yìí pé dáadáa yẹn. òun lọ́wọ́ bá àlejò ọlá ń wò mọ́ láà tó fi sẹ́wà kù àwọn ti jù wá lọ lọ́nà tó pọ̀ rọ̀mọ̀dọ́nà tó lónìí òkú dìbò mi láyé nínú wa ṣùgbọ́n ọba tó wá sẹ́wà kù ṣàkókò yìí àmọ̀ bára wa dúpẹ́ lọ́dọ̀ nínú tí ó ṣe ká lè máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ òun ni wípé àdìsí kan bẹ táwọn ẹbí sí àwọn arákùnrin méjì kan àwọn arákùnrin méjèèjì wọ́n jẹ́ olùgbìyànjú lójú ọ̀nà tọ́lọ́hùn ṣùgbọ́n ẹnìkan lè gbìyànjú jẹ nìkan lọ ẹni tó wá lè gbìyànjú jẹ nìkan lọ yìí òun ló kọ́kọ́ jáde láyé ẹnìkejì tí gbìyànjú wá kéré ẹ̀mí tiẹ̀ wá tó kù díẹ̀ ju tẹ́lẹ̀ kejì yìí lọ pàtó àwọn méjì náà padà wá déwájú ọlọ́run ó padà wá báyìí pé iṣẹ́ tẹ́lẹ̀ kejì ládàá ẹ̀ pọ̀ ju tẹ́ni àkọ́kọ́ tó ń bẹ́ni àkọ́kọ́ ìdìgbìyànjú lọ wọ́n lè ṣe kí ló tẹ́lẹ̀ wọ́n torí pé lẹ́yìn ìgbà tẹ́ni ikú ná rọmọdọ́ọ̀nà kan tó ń bá ẹni yẹn láyé tó sì gba rọmọdọ́ọ̀nà yẹn bó ti yẹ kó gbà títí ládàá rẹ̀ ló kọ̀ sí tẹ́ni àkọ́kọ́ lọ náà nù ọlọ́wà ní sọ́rọ̀ ọ̀dọ́nà ní òde báwa náà láyé tẹ̀wẹ̀ kó orí ńlá ní fún wa káàmà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bákan náà àdídì mí náà ti tún wà sáàmẹ́bí ṣe tún wà lọ́wọ́ ọjọ́ kan lórí mímbà jìbìrì lù wá dé ó wá ń bá ànábì ó wá ń sọ bá ànábì pé káànábì ọmọ sí àmín tánàbí ọmọ sí àmín ànábì sẹ́bẹ̀ bí ẹ̀mẹ́ta pàtàkì wá kírun tán àwọn sọ̀rọ̀ wà lọ́ba ànábì sẹ́rẹ́ ànábì yẹn ṣe àkàrí kó ṣe àmín lórí mímbà nígbà tí ẹnìkan ń sọ sọ̀rọ̀ níbẹ̀ ni jìbìrì ló wá bá mi. jìbìrì ló ń sọ mi wípé ọ̀rọ̀ mẹ́ta kan ló sọ sọ̀rọ̀ mẹ́ta náà sì tó lágbára kó